وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى ní Ramadan tọdún 1442 àbí àbá àdúgbò 1443 1442 1442 1442 AH súrà tá a fẹ́ gbé yẹ̀wò <clears throat> òní súrọ́tù Tahrim ní tẹ̀síìrì àwọn ọmọ insha Allah súrọ́tù Tahrim bó tilẹ̀ jẹ́ pé àtọkùnrin àtobìnrin ló ní bùkátà sí àgbọ́yé súrà yìí pàápàá jùlọ ní ọwọ́ bẹ̀rẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ó yẹ káwọn obìnrin náà gbọ́ àwọn nǹkan kan yé níbẹ̀ nítorí àwọn àṣìgbọ́ tàbí àṣìgbọ́yé tó wáyé lórí àwọn àyà márùn alákọ̀ọ́kọ́ tó wà ní ṣúrọ̀ yìí kódà tí mo fi rí mo rántí nígbà ní mahat dúpẹ́ o ló ti tọ́dún márùn-ún sí àyójẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ káwọn obìnrin máa ṣe dáadáa wá ní ṣe báwọn sàhàbíyàt àwọn sàábé lóbìnrin gan àwọn ìyàwó ànábì ṣe báwọn gan hùwà pálapàla tí ọ́sàbùlà lẹ́nu ẹlẹ́run ètò báwọn gan hùwà àwọn àwà tí ò dáa tó ògbó làwọn náà ń tó ògbó ìtò ń gbìyànjú láti sọ ní pé ká bà wọ́n lẹ̀ sí àwọn táàjọ tó dáhùn gan wọ́n hùwà pálapàla eléyìí wáyé látara àwọn àṣìgbọ́yé ẹ̀kọ́ tó yẹ kó kọ́ nínú sọ́rọ́tù tààrí ṣàìtọ́n ti bàyá rẹ̀ nǹkan míì ló lọ ń kọ́ ń bẹ̀ ó lẹ́ pé mo sàwọn àlàyé fún oníjọ́ náà o àwọn oríṣiríṣi àlàyé ni mo ṣe fún òun òfin ìgbọ́ ilé ó lè jíra ewé àwọn sọ̀hábà láòsà límìnà jáde àlá tá a bá gba ọ̀rọ̀ tó sọ̀n àgbàgbọ́ pé nítorí pé ó correct for argument purpose

ẹlẹ́ẹ̀kẹta ànábì ti sọ pé àwọn ló dáa jù sí ó fẹ́ fi rẹ̀ ewé wọn tàwọn nǹkan pọ̀ fi wọn tó ń ìdí ni a mú súra ní ṣe súra súra ẹlẹ́ẹ̀kẹrin ní àádọ́rin nínú láti alákọ̀ọ́kọ́ abẹ́ ní fún kó tọ ọkàn wa sọ́nà kó là wá níbi àṣìwí àti àṣìgbọ́ kó sì kọ́ alẹ́kọ̀ọ́ ìtòdá látara rẹ̀ a'udhu billahi as-sami'il alim minash shaitanir rajim min hamzihi ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا موسى فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأ لي العليم الخبير إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير عسى ربه إن طلقكن أن يبدله أزواجا غيرا منكن مسلمات مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات سيبات وأبكارا نعم سورة اللهم بسم الله الرحمن الرحيم يا أيها النبي يا أيها النبي ọlọ́run pé ànábì sallallahu alaihi wasallam fi rẹ̀ ànábì ànábì wo ni Muhammad sallallahu alaihi wasallam lima tuharrimu ma ahalla Allahu lak lima èé ṣe tuharrim tó fi ṣe léèwọ̀ ma ahalla Allahu lak nǹkan tí ọlọ́run ọba àlékẹ́ ṣe lẹ́tọ̀ọ́ fún ọ tàbẹ̀tàbì tó fi ń wá màrìbọ́ta ìyọnu àtúwájì àwọn ìyàwó rẹ̀ wọlọ́hu gọ̀fúrú rọ̀hìm dájúdájú aláhù aláforíjì ní oníkẹni kọ́dẹ̀ fárọ̀dọ̀ lọ́hù lẹ́kùn tàhílàtà àìmáànìkùn ní ti pàápàá dájú ṣáká aláhù farrodo lakum ó ti ṣe lófin fún yín sàhílàtà àìmẹ́ẹ̀nìkùn àwọn nǹkan tẹ́ ṣe tẹ́ fi gbórí bọ́ níbi ìbúra yín nígbàtẹ́ ìbá múṣẹ wallahu mawlakum olúwa ti ní aláàbò rẹ olùrànlọ́wọ́ rẹ alhakim ọ̀jọ̀gbọ́n wa'id asarron nabiyyu ila ba'di azwajihi haditha nígbàtí ṣìrántí nígbàtí asarron nabiyyu anabi asarron ila ba'di azwajihi haditha tó fi ọ̀rọ̀ kan pamọ́ sọ́dọ̀ apá kan nú àwọn ìyàwó rẹ̀ haditha ọ̀rọ̀ kan ó fi ó sọ́ǹbò ó fi lé wọn lọ́wọ́ àṣírí fàlámà nábà àtìbìí fàlámà nábà àtìbìí ẹni tí ànábì fàṣírí sí lọ́wọ́ láàmà nígbàtí nábà àtìbìí tó wá àṣírí yẹn ó tú nítọ́ tánàbí sọ pé kó má sọ fẹ́ lómi yẹn ó sọ fẹ́ lómi wà azharo Allahu alayhi ọlọ́run sì ṣàfihàn àṣírí tó tú àbọ́rọ̀ tó sọ fẹ́ lómi ó ṣàfihàn rẹ̀ fánàbí gbogbo pé àrọ̀fá bá àdọ́kù wà àrọ̀dọ́ ambak ó máa pàkànnù rẹ̀ ó sì ṣẹ̀rí kò níbi kíni níbi apá kejì gbogbo àwọn kíni ẹ̀ máa padà yíwa nígbà tí ànábì wá fún obìnrin tó sọ̀rọ̀ fún kókó mọ́ sọ fẹ́ lómi yẹn ní ìrò pé o ti sọ kọ́ọ́lá ìyàwó rẹ̀ yẹn wá ń sọ wípé man ta ni a ń bá aka àádá ló fún ọ ní ìrò ilé ta ń sọ fún ọ kọ́ọ̀l ànábì ni nọ́bà àníyà nọ́bà àní ó fún mi ní ìrò nípa rẹ̀ alẹ́ alim olùmọ̀ alẹ́kọ̀ọ́bí alámọ̀tàn ọlọ́wà ní ìntàtúbà tẹ́yìn méjèèjì bá lọ ronúpìwàdà ìlàlọ́ ìlọsọ́dọ̀ ọlọ́run fákọ̀dì sọ́gọ́t kùlú òbùkùnmọ̀ bẹ́ẹ̀ sì ni ọkàn yín ó ti ẹ̀yìn méjèèjì ó ti tẹ̀ síbi kẹ́ẹ̀túbà kẹ́ ronúpìwàdà lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ wà àárọ̀ tẹ́yìn méjèèjì bá sì yín lọ́wọ́ ẹ kò nira bá nàbí ẹ kúnra yín lọ́wọ́ lórí rẹ̀ fa iná lọ à dájúdájú Allah ni wúwà ohun gangan ni mọ̀wùláhù olùrànlọ́wọ́ ànábì wà jìbìrìl àti mọ̀lẹ́kà jìbìrìl wà sọ́ọ́léhù lè mọ́mìnìn àtàwọn onígbàgbọ́ òdodo àti ọjọ́ ní ire wal màláíkà àtàwọn màlẹ́kà bá dàdálíkà lẹ́yìn ilé zọ̀hírọ́ wọ́n jẹ́ olùrànlọ́wọ́ asa rabbuhu ìntọ́lákọ̀kúnnà tí ìntọ́lákọ̀kúnnà tí ànábì bá kọ̀ yín sílẹ̀ asa rabbuhu dájúdájú olúwa rẹ̀ olúwa ànábì ayin yóò bẹ̀rẹ̀ láhù azwajan khayran minkunna yóò fi rọ́pò fún ànábì azwajan àwọn ìyàwó kan khayran tí wọ́n lò lọ́dọ̀ rẹ̀ lọ àwọn ìyàwó yẹn yóò mọ bẹnu mùsùlùmáàtì ó mọ jẹ́ olùjúwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run lóbìnrin mùsùlùmí mọ́mìnáàtì onígbàgbọ́ òdodo lóbìnrin kọ́ọ̀nì tààtì olùtẹ̀láṣẹ ọlọ́run lọ́kùnrin àlóbìnrin táìbáàtì àwọn olùṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run lóbìnrin yọmọ túbá àbìdáàtì àwọn tí wọ́n jẹ́ olùsìn lọ́run lóbìnrin sáàìhàd ìtumọ̀ méjì ni àwọn tí wọ́n lè rìn dáadáa àtàwọn tí wọ́n lè gba àwẹ̀ dáadáa sáyìbáàd tí wọ́n jẹ́ adélébọ̀ wà ábẹ̀kọ́rọ̀ àtàwọn tí wọ́n jọ mọ̀ ọlọ́run ó fi rọ́pò yín ní ìsìn bá kọ̀ yín lẹ́kẹ́ wọ́n rò pé yá yi, yìí bá kọ́ yín kò ní nípa àwọn ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ nípa ẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ́mi fẹ́ kákọ́ gbọ́yé ni àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam man hunna azwaju nabiyyi sallallahu alaihi wa alihi wa sallam àwọn wo ni ìyàwó ànábì tí a bá ń bọ̀ ní jókòó tó ń bọ̀ inshallah bilikọwari the fragile vessel ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa sọ wà ń bẹ̀ náà gbogbo tí wọ́n ti ṣàlàyé ẹ̀ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó gbà wá gbé àwọn àfa sunna títí wọ́n fẹ́ káwọn èèyàn gbẹ́sìn yìí wọ́n fẹ́ mú ẹ̀sìn yẹn dé etí gbọ́ gbogbo èèyàn ó mọ kí ó mọ kí ó iṣẹ́ tàbá ìṣe ń bí olójẹ́ kí mọ̀ọ́mọ̀ gbéwò ìdání o ìwé tó tóbi gbàǹgbà yìí ẹ́ mọ̀ọ́sùn àtúlẹ̀ hadith sherif alukutubu sita sọ́yí bukhari sọ́yí muslim hmm? abu dawud sunan abi dawud sunan tirmidhi sunan nasa'i àti ibn majah mẹ́fẹ́fà ló wà ní ẹ̀rọ kọ̀wẹ̀rẹ̀ iṣẹ́ tó ṣe nígbàtà bá ń ṣi ẹbá ti rí àwọn àdìsì yẹn lórí nígbàtí bá ń kà wọ́n ó ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n á ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa ta kókó àbí máa dí kókó nínú àwọn àhádìsì wọ́n ṣẹ̀ lọ wo àwọn tíramù frodan láti mọ pé kí ni ìtumọ̀ ilé wọ́n ṣẹ̀ lọ ka ṣẹ́rí hadith tó bẹ́ẹ̀ ń ṣe kan ránkà tí wọ́n sọ kékeré ń bì iṣẹ́ tí wọ́n ṣe lórí rẹ̀ kò kéré ìgbà míì tí wọ́n bá kàn tàwé yẹn wọ́n ní three hundred naira ní ìwé ìtì wọ́n jù wàláì tí ìyẹn bá wo iṣẹ́ tí àwọn àfáà yẹn ṣe wọ́n bá tà ní five thousand naira ẹyọ kan ó tó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ lọ ẹ ṣùgbọ́n torí pé àwọn ń retí ẹ̀san látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ọlọ́run so àkọ́kọ́ nǹkan kí n tó tẹnu bọ àwọn sábàbù nùzùlù àyà yìí pé mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ àwọn wo ni ìyàwó ànábì tá a bá ti mọ àwọn ìyàwó ànábì yẹn sallallahu alaihi wa sallam yóò jẹ́ kọ́rọ̀ yẹn ó tún rọ̀ wá lọ́rùn sí yóò jẹ́ kọ́rọ̀ yẹn ó yẹ ni kó wá lọ́rùn sí alákọ̀ọ́kọ́ nú ìyàwó ànábì gbọ́lẹ̀ pé ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ òun ò sí láyé mọ́ nígbà tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ òun ìyàwó Khadija bíntu Khuwailid ìyàwó Khadija ó jẹ́ ọmọ ẹnìkan tá ń pè ní Khuwailid búnú Asad búnú Abdul búnú Qasi búnú Khilab so torí náà ara àwọn Kùrẹ́ṣì lòun náà ti wá tá a bá wo ìran ànábì tá bá bẹ̀rẹ̀ sí to ìdí ànábì sallallahu alaihi wasallam ìgbà tó fi di bàbá karùn òun àti Khadija wọ́n padà pàdé níbi bàbá ẹlẹ́ẹ̀karùn tá ń pè ní Qasiy olùkótíyé eric mani Khadija bíntu Khuwailid Khuwailid bùnú Asad bùnú Abdul Uzza bùnú Khila bùnú Qasiy bùnú Khila gbogbo tí a ní ìsìn bá ṣe jọjókò yìí ẹni tí ó tòràn rẹ̀ dé bàbá kẹrin ó múra ọ̀pọ̀lọpọ̀ wa náà ẹbí ni wá kálá lè tòràn sẹ́yìn díẹ̀ àìmọ́ lè tò sẹ́yìn díẹ̀ ni ò já mọ̀ ẹ̀kọ́ kan tá a rí kọ́ ń bẹ̀ gbìyànjú láti gba ìtàn sílẹ̀ lẹ́nu àwọn bàbá wa àtàwọn tí wọ́n bá mọ̀ ta ló bí yín wọ́n á darúkọ ẹ̀ fúlì lẹ́kùnrẹ́rẹ́ ta ló bí wọ́n á ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ta ló bí mo dárúkọ ẹlẹ́kùnrẹ́rẹ́ ta ló tún bí a tún bèèrè lọ́wọ́ ìyá wa ta ló bí yín ta ló tún bí ta ló tún bí wọn ó kọ kalẹ̀ ìyá yín kọ́ bó ló ti wá bàbá wa bí ìyá yín bó ti wá wá tù wọ́n lè tó débi tẹ́ ọmọ bá mọ̀ dé bàbá yín kọ́ ìyá àti bàbá rẹ̀ wọ́n á tó débi wọ́n mọ̀ dé àkọ́ kalẹ̀ àwọn ọmọ wa ó tún bá tó bó ṣe yẹ kó rí nìyẹn bó ṣe yẹ kó rí nìyẹn nítorí náà kí ó tó di pó fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n a máa pe arábìnrin náà ní àtọ́hìrọ̀ tọ́hìrọ̀ ẹni tó mọ́ olówó gbọ́rùpé ó sì máa ń gba ànábì láti ilé ànábì ò sí ìdá ń gbà náà láti lọ bá tajà kó bá mójútó òwò rẹ̀ ní àwọn orílẹ̀-èdè Sham Sham àwọn bíi Syria Syria lónìí ibẹ̀ náà ń pè ní sham so ẹ̀kọ́ kan tá a lè kọ́ mẹ́lì pé àwa obìnrin náà lónìí nígbà wọ́n sọ pé a lè jáde a lè rìnrìn àjò àyàbí kí máhrọ́ọ̀mù wa kó tẹ̀lé wa ẹ́ a lè sọ pé kẹ́nìkan yẹn ló ṣòwò lórúkọ wa a lè rányàn sọ ni pé ọ̀ sábà fi ní wọ́n jẹjọ ló ń lọ ó ṣẹlẹ̀ ńgbà náà ńgbà yá ànábì sallallahu nínú tó jẹ́ kọ̀díjà fi ànábì náà ni ó rí pànábì ṣe fọkàn tán nígbà tó ń ran sí mẹ́sàrà tó jẹ́ ẹrú rẹ̀ wá sàlàyé fún bánábì ṣe ṣòdodo pẹ̀lú owó ẹ̀ ó wà nínú tó jẹ́ kó kòkòrò àti gbànàbì tó pé wọ́n jàǹbá wa wọ́n ló ń lọ ó wà náà bí wọ́n ti jẹ jù wá lọ náà bọ́lọ̀ bá ní àmà pé yóò máa pọ̀ sí ó wà dáadáa àwọn èèyàn kà mọ́ kó jẹun ẹ̀rọ àwọn èèyàn sọ́lọ̀ bá sọ pé yóò máa ní yóò máa ní kódà ẹlòmí ò padà wá jẹ́wọ́ pé bóun ṣe yìí jẹ ò méèkì nǹkan kan ó pé pé ń ẹlòmí dẹ̀ ní lára omi ó rà yóò lò lójú ọ̀gá ọdún pé wá ká tún ṣàdúrà sí fún ọ torí pé ọlọ́run ọba gangan ni àwọ̀rọ̀zák wàrọ́zíkún wàhúwà ọ̀rọ̀zák òun lólùpèsè ètò buhaya ìgbà tí ìyá wa Khadija tó wá rí ìṣòdodo ànábì àti ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam gbà láti mójú tó gbà láti mójú tó ẹ̀ẹ̀ owó rẹ̀ yìí bó ṣe wá sọ pé òun ó fi ànábì nìyẹn ṣáájú kó tó fi ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ti fẹ́ arákùnrin kan sáàpé ní Abu Hala búnú Zurara àtàmímí ara àwọn ìran tẹ̀mímí nílẹ̀ lárúbáwá nílẹ̀ mọ́kàlù ó fẹ́ lẹ́yìn náà ló ṣẹ̀ fẹ́ arákùnrin kan tá ní atik búnú abd bónú abdullahi bónú umar bónú makhzumi makhzum ìran makhzumi ló ní fi wá bólúgbódíé lẹ́yìn táwọn méjì yẹn lẹ́yìn yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ànábì jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 òun sì jẹ́ ọmọ ogójì ọdún 40 nígbà tó fẹ́ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ wa ń bẹ̀rù náà fún wa obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí tí wọ́n bá fẹ́ ọkọ kan ó kú wọ́n fẹ́ ọkọ kejì ó kú wọ́n láwọn ti táwà kálítù bá ìjọ àwọn òfẹ́ ọkọ mú lónìí wọ́n sòun ló kọ kò ní fẹ́ kọ mọ́ òmíì ó fẹ́ ọkọ àkọ́kọ́ kìí ṣe pọ́kọ yẹn kú ọkọ yẹn kọ́ ni pé ó ti ẹ̀nà jáde àbó táǹpà ni ẹlẹ́ẹ̀kejì ó tún fẹ́ ọkọ yẹn tún kọ́ ó wá wo rẹ̀ pé kò sí nǹkan kan tó ń ṣe tí wọ́n fi ń kọ̀ wọ́n yóò kàn sọ pé táwà kálí tù jèrè mú bólúwa dúró ó yóò bá sọ̀rọ̀ ẹ̀dí nàṣàrà yànpá àwọn nàṣàrà àwọn sista tẹ́bá níta lọ́kọ yín wọ́n ní jésù lọ́kọ àwọn òní wọ́n fi máa ń kọrin wípé orin tí bọ́lá rẹ kọ tó ní dídé olúwa súnmẹ́tílé àyànfẹ́ múra o ọkọ ìyàwó máa fẹ́ rẹ̀ dé lápẹ́ nìkan kò rò pé bẹ́ẹ̀ pé ọkọ ìyàwó tó ń sọ ní ibi tí jésù lọ ṣùgbọ́n ọkọ ìyàwó kejì túmọ̀ méjì ní sáúríyà ni jésù gangan ni wọ́n pè ní ọkọ ọjọ́ so àwọn obìnrin sista tí ò lọ́kọ yẹn wọ́n máa ń gbà pé jésù lọ́kọ àwọn yẹ bá dẹ̀ rí àwọn ọmọ yẹn ní yunifásitì àwọn tí ètò ń ṣe catholic àwọn hot gospelers tí wọ́n máa ń ta eh, staff meeting yẹn tí wọ́n bá ń ṣàdúrà láàárọ̀ tí wọ́n bá ń máa pa ọkọ mi ò jésù ọkọ mi ò kí ni ọkọ mi máa ń tó àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló máa ń kọ́ ṣe wọn ó fi ọkọ kínní ọkọ yẹn kọ́ ó fi ọkọ kejì ọkọ yẹn abadúrẹ́n tí wà lóhùn ọ̀fẹ́ ọkọ mọ́ tí kọ̀díjà ìjà rí ẹwà ọkọ kẹta tí kọ̀díjà fẹ́ wà lọ jánà bí ta ni ó mọ kọ̀díjà tí ò bá fánà bí inú tàn ó lè jẹ́ ńgbà tó fọ́kọ̀ kíní yẹn ó lè mọ̀ mọ̀ válù ẹ̀ ó lè fọ́kọ̀ kejì ó lè mọ̀ mọ̀ yí ẹ̀ ó lè jọ́kọ̀ kẹta ló wà fẹ́ tí ó wà sọ ọ́dẹ yín àwọn èèyàn tẹ̀ tó mọ bú nú ilẹ̀ Yorùbá ká ah, kíni àgbébọ̀ adìẹ ló wá ń gbé jẹ́gẹ̀gẹ̀gẹ̀ bí kíní lọ́dọ̀ yín ni àgbébọ̀ lọ́dọ̀ tòun adìẹ tuntun ni ẹ̀rí báyìí kí ni ẹ̀bábilé kan ní adélébọ̀ ló wá ń pọ́nlé lọ́dọ̀ yín ṣe adélébọ̀ to me she is a virgin so arẹ́kọ̀ yẹn kọ́ ń bẹ̀ pé àìkú òun lé ọkọ̀ kan ká sọ pé atáwà kálítù àfẹ́kọ́ mọ́ nítorí pé ó sú wa rárá èyí ó tún tẹ̀síwájú ọlọ́run kó ṣàánú wa bó tilẹ̀ jẹ́ pé nínú ṣẹ̀ríà o ìgbàláàyè wà fún obìnrin láti mọ́ sọ pé òun ò ní lọ́kọ mọ́ o lọ́nà kàbí lọ́nà míì tó bá wò pé òun lè kóra òun níjànú ẹlẹ́ẹ̀kejì tó bá lè nídìí bí ìyàwó uh, bàbẹ́yìn hmm, Umu Darda Umu ìyàwó Abu ó kò fẹ́ ọkọ míì mọ́ kí nìdí ó ló òun fẹ́ kó jẹ́ pé àbúdàbùdà lòun ó tún fẹ́ nínú ọgbà àlìjẹ́nà ẹgbẹ́ ànábì sọ pé obìnrin ọkọ tẹ́yìn obìnrin bá fẹ́ kẹ́yìn tó bá ní ju ọkọ kan láyé tó bá fẹ́ kẹ́yìn yẹn ní òjọkọ ẹnu ọgbà àlìjẹ́nà tó bá jọ ọmọ àlìjẹ́nà ni o tó bá jọ ọmọ náà kò ní jọkọ rẹ̀ ńbẹ̀ o gẹ́gẹ́ bí ìyàwó fèrè áùn ìmúratù fèrè áùn kìí ṣe fìrìhánà ni ó lọ mọ ẹjọ́ kọ rẹ̀ torí pọ́mọ náà lòun o apá kan náà àwọn àbá ṣàlàyé pé yóò ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi ala wallahu ta'ala alim ìdí mo ṣàlàyé ni pé irú yìí ó lè wáyé bẹ̀ dẹ́ẹ̀rí ìyá wa gbàtàbá ìyá wa tí ó fẹ́ ànábì wa Muhammad Ummu Salama pé ànábì sí náà ń bèrò ó ní rárá ó sì sọ̀dí ó ló ń lọ́mọ ẹlẹ́ẹ̀kejì òun máa ń jowú pọ̀ ànábì ọmọ yẹn ọlọ́run ó gbọ́ bùkátà rẹ̀ tí owú rẹ̀ ń ábẹ́ lọ́rùn ọba kó bá ọmójútó ọrùn òun tóun fi lóun fẹ́ ó máa ń ṣẹlẹ̀ náà oríṣiríṣi nǹkan lèyàn lè mú wá nam ṣùgbọ́n obìnrin yìí Khadija bintu Khuwailid ọmọ méje ló gbé fi wọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin mẹ́ta alkọ́sím àtọ́yìb àti àtọ́hìr ó sì bímọ obìnrin mẹ́rin rukọ́yá zainab umu àti fatima gbogbo àwọn ọmọkùnrin ló kú ní kéké àwọn ọmọ obìnrin mẹ́ta àkọ́kọ́ rukọ́yá zainab àti umu kolosom wọ́n kú nílùú madina lójú ànábì fatima nìkan ló gbẹ̀yìn ànábì ó sì ju oṣù oṣù mélòó oṣù mélòó kan lẹ́yìn tánàbì kú lòun náà jáde láyé. Mm jáde láyé ẹ rí pé ìyàwó Aisha béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ìyá Fatima radiyallahu ta'ala anihuma pé anábì sọ̀rọ̀ kan fún ọjọ́ kan ó sọ kan òun rí pé bojú jẹ́ ó sọ kejì wá bú sẹ́rìn ó ní tànábì sọ ń gbà ní pé ìgbà tó ń bojú jẹ́ ní pé ànábì lẹ́ àsìkò òun ti tó tóun ó jáde láyé tóun máa kú ètò wá kejì ni pé òun náà òun náà ò ní pẹ́ wá báhùn tóun bá ti lọ lòun fi rẹ́rìn-ín tó kọ́lọ̀ kú ṣàánú pọ̀ nínú àwọn obìnrin ẹni àkọ́kọ́ tó kọ́ gba ànábì gbọ́ náà níyàwó lọ radiyallahu ta'ala anha ó sì kún ànábì lọ́wọ́ ó tì í lẹ́yìn ó sì ránṣẹ́ pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá fún kódà nígbà míì mọ̀lẹ́kà Jibril ló máa sọ fánàbì pé òun sálámà sí Khadija ànábì ò ní yá Khadija Jibrilu yukra yukri uki salam jìbìrìlì mọ̀lẹ́kà jìbìrìlì sálámà jọ níbi tí ìyàwó ìtò pàtàkì dé jìbìrìlì ni yá Muhammad ikọrọ ala Khadijata min rabbi assalam bá ń sálámà látọ̀dọ̀ olúwa rẹ̀ sí Khadija níbi tó ṣe kí ni níbi tí ìyàwó Khadija pàtàkì dé gbọ́dọ̀gbọ́dọ̀ nínú àwọn obìnrin tí wọ́n pegedé tí wọ́n fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka tí wọ́n pé lóbìnrin òun ni ìyá wa Khadija wa Abu Musa al-Ash'ari àti kúrọ̀bùnà ìyáàtì wọ́n ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé kamala mina rijali kaseer inú àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pegedé mọ́rùkó ti yé tí wọ́n pé nínú wọ́làm yakmul minan nisa ila asiyatu múrọ̀ àti fìràn ṣùgbọ́n kí ní sọ pé èèyàn pé nígbàgbọ́ ó pé níwà ó pé níbẹ̀rù ọlọ́run kò sẹ́ni tó pé ní àwọn obìnrin ju àwọn wọ̀nyí lọ ẹni àkọ́kọ́ ni asiya ta sọ lẹ́ẹ̀kan ìyàwó fìràn wà mariam bintu imran mariam ọmọ imran gbọ́dọ̀gbọ́díyé wà khadija bintu khuwailid àti yàwá khadija ọmọ khuwailid wà fọ́dù ẹ̀tún òǹkan á padà sọ̀rọ̀ yẹn wà nẹ́bì nígbà Aisha gan ó wá ní wà fọ́dù Aisha ta alàní sáì ka fọ́dù sarid alàsá ìrìtọ̀ àm àmọ́ o àjùlẹ̀ tí ń bẹ fún ìyàwó Aisha lórí àwọn obìnrin míì ó dà gẹ́gẹ́ bí àjùlọ oúnjẹ kan tá à ń pè ní sarid sarid yẹn jẹ́ ìwọ́n tí mo lè fi wé lọ́dọ̀ wa ń bí o kí lẹ̀ máa ń ṣe tẹ̀ máa ń fi kìíní sáàrin bread toast bread ó dàbí toast bread ní ẹran tí wọ́n fi sí ẹran tí wọ́n sè wọ́n fi sí bread ẹ̀ẹ́n ló àjùlọ rẹ̀ lórí àwọn oúnjẹ yòókù lókọ́lọ̀ ó ṣàánú wa wa ńlẹ̀ Yorùbá ń bí mi ò yọ́rọ̀ ànábì padà mo kàn ń sàlàyé ni wà lè láhàlá nínú kan tí wọ́n ní iyán ló ń jẹ ọkà lóògùn tó a lè hàn kẹnu mọ́dìlẹ̀ kì í jó ní ilẹ̀ ẹnu òkèlè bí iyán ò sí o ayé ẹ̀ máa fọ kàwé iyán yàn lọ́wọ́ tí yóò máa yanwọ́ kìí sì jó yàn lẹ́nu tí yóò ló fẹ́ pọ̀ dànù yóò rọra mọ́dírètì <laughs> ẹ̀rìkọ́ ọba oúnjẹ ni ànábì wa bóyá yìí ó lè yé wa díẹ̀ yóò anes tàbí ànábì ni àti wọ́n ní ànábìwá Muhammad sallallahu alaihi wasallam dárúkọ ìyá wa Khadija nú àwọn obìnrin mẹ́rin tí wọ́n dáa jùlọ khairu nisa ili alamina arba àwọn obìnrin tó dáa jùlọ gbogbo àgbáńlá ayé pátá mẹ́rin ni wọ́n Maryam bintu Imran ya Maryam àti sọ́lẹ̀ kan Khadija bintu Khuwailid ìyá wa Khadija Fatima bintu Muhammad ìyá wa Fatima àti Asiya ẹgbẹ́ ó dárúkọ mẹ́ta lẹ́ẹ̀kan wá lọ fi kẹrin kún tání Fatima Allahu ta'ala alam torí àsìkò wọ́n ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kìí sinmi kìí rẹ̀ láti máa ṣàlàyé láti máa ṣàlàyé dáadáa tí ìyàwó Khadija ṣe sí kìí sì rẹ̀ kìí sú kìí sú ànábì láti máa yin ìyàwó Khadija ta ló sọ̀rọ̀ yẹn fún wa ìyàwó Aisha gangan ló sọ débi pé ní tí wọ́n ń pè ní gírọ̀ owú ó gbé ìyàwó Aisha ń jọ kan tó wá ní ṣebọ́lọ̀ ti fẹ́ lómìn tó dájú arúgbó yẹn rọ́pò fún ẹ yàgbé ìyàwó Aisha ọmọ gẹ̀ẹ́ni wọ́n fẹ́ ọlọ́run ti fún ẹlẹ́lòmíì tó dájú arúgbó yẹn lọ jàre mo rò pé ojú ìyá ànábì wa wá kóró ìgbà tí ìyá Aisha rí bójú ànábì ṣe kóró tó kọ́rẹ́ lọ́wọ́ yẹn ó wá sọ pé ọlọ́run tó bá lè bá mú bínú òjíṣẹ́ ńlá lọ mi ní sọ nǹkan kan tí ò dá mọ́ nípa ìyá wa Khadija ìgbà tí àyà ànábìwá Muhammad sallallahu alaihi wa alihi wasallam wá ṣàkíyèsí pé ìyá Aisha kábàámọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn àbóbìnrin kò sí ní òlè sọ lágbọ́dọ̀ àwọn ọkùnrin láwà ní ẹ̀kọ́ mi ìtàkọ̀ wọn ni ẹgbẹ́ kálọ́kùnrin ti sí ni bàkáǹdì ni ó gbé fóbìnrin ẹ báà ànábí ò lù ṣùgbọ́n ó rí lójú ànábí pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ò bá mu hmm? ànábí wa sọ fún kẹ́yìfà kúlìtì kí ó ṣe lè sọ báhùn ọ̀rọ̀ tó sọun wàlọ́ọ̀ì òun fọlọ́ọ̀n búra lákọ̀ọ́dí àmánàtì bí ìdíkà dábàní náà ó gbà mí gbọ́ nígbà táwọn èèyàn pè mí nírọ́ ìgbà táwọn èèyàn sọ pé rán ni tí mo sọ pé ni mí ìyá wa Khadija gbà mí gbọ́ ẹ sì rántí inú tàn pé nígbàtí ànábì ń dààmú o ló wá sọ pé ọlọ́run ọba rẹ̀ ò lè ṣe kíni kò ní dọ̀ láàmú kò lè fi àjẹ́ tó wá mú lọ sọ́dọ̀ wá ọ̀rọ̀kọ̀ ẹ̀rì ìyẹn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ o lóde òní torí pé àwọn àfáà tó ń yẹṣẹ́ wò àwọn tí wọ́n ń di fashion pọ́nà oríṣiríṣi ni wọ́n ń gbà láti yẹ nǹkan wò nínú ọ̀rọ̀ tí wọ́n ń gbà ọ̀nà tí wọ́n ń gbà láti yẹ nǹkan wò ní ọ̀pẹ̀lẹ̀ táwọn babaláwo ọ̀pẹ̀lẹ̀ èso ni wọ́n ń lo ikin ìran ìkùrọ́ kan ni wọ́n ń lo ẹ̀gbọ́n náà àwọn adágbígba wọ́n máa agbígba wọ́n máa ń lo ẹ̀rìndínlógún àwọn ẹlẹ́rìndínlógún owó ẹyọ wọ́n ń lò wọ́n ń da obì ẹ̀rìkan ní ọwọ́ ara ẹni láti tún wà ní yẹn nígbà tí wọ́n da obì lẹ́ẹ̀kíní obì ò dà kò yàn wọ́n lẹ́ẹ̀kejì kò yàn ó wá fọwọ́ rẹ̀ ó fi dáhùn pé obì yẹn wọ́n ó là ní tí méjì bá dojú dé tí méjì bá ṣíjú lọ́dọ̀ tí wọ́n obì yẹn nìyẹn ọ̀nà ti dá ó wá fọwọ́ ara rẹ̀ ó fi sọ dojú méjì dé ó fọwọ́ ara rẹ̀ sí méjì sókè ọwọ́ ara ẹni làbí tó wà rẹ̀ nìyẹn wọ́n máa ń lò àwọn àbá tún bá wọn fi kún tẹ̀sùbà kùránì yíyí a máa yí kùránì tí wọ́n láwọn fi ń yẹ nǹkan wò nínú jẹ́ máa ń lò ní nínú rẹ̀ ni yẹ̀pẹ̀ títẹ̀ àwọn kan tí wá ní wọn ò tẹ̀ yẹ̀pẹ̀ mọ́ ń sìn geomancy wọ́n á pè lórúkọ kan ní english mo ti gbàgbé ìyẹn wà lórí facebook tó tó prúfù ẹ̀rọ pẹtẹ tó sọ pé binary system ni ibi tó ti lọ rí binary system yìí ó lè ní oṣù ẹ̀pá àwọn nǹkan ti prúfù pé ifá pé binary system lòun náà kí ní àwọn ojú ìlú fáwọn ẹ̀ tó bá ń lè ka nǹkan dáadáa èmi ti kà á ti pẹ́ nínú inaugural lecture professor kan tó ṣe ní ui ní tó sọ inaugural lecture rẹ̀ lé lórí ni pé ifá is computer ẹ́dà mo ti wá ṣàlàyé pé rọ́ lọ́rọ̀ yẹn wípé àìtẹ kọ̀mpútà kò ní ká lọ ṣètùtù fógò àti ìrìbí tó ti ní ká lọ bọ nǹkan kan rí kọ̀mpútà ní ìsìn ta bá tẹ 2 times 2 4 ni ó kọ sáńsà lògbó ti yé nìsìn èyàn é lọ kọ̀mpútà binary pé orí ń fọ́ mi kí ni lò rárá àyàfi tó bá pé wọ́n ti kọ sọ́fíwíà tí wọ́n sọ pé téèyàn kan bá sọ pé orí ń fọ́hun tún béèrè yìí pé ṣe inú òórùn ẹ wá kọ pé oògùn ẹni kó lò sọ́fíwíà wọ́n ó béèrè yẹn wọ́n pè ní artificial intelligence àwọn èèyàn ló kọ bẹ́ẹ̀ mo rò pé ó ti yé nìsín so prediction ọ̀tọ̀ nìyẹn tí wọ́n bá ní kan predict àwa aláàkọ prógrámù prediction sínú kọ̀ǹpútà fún ẹni tó bá mọ̀ nípa programming tó bá lọ even simple basic language á lè lò ó ń gán nípìnlẹ̀ àbí fortran a máa lò lọ́ndà matrices ní lọ́ndà array a máa sọ if ó là ní if then if this then this if this then this ó là ní if then something la máa lò gbogbo ti yé a máa ń lò ní programming tó bá sọ pé lẹ́yìn tún ṣe lẹ́yìn ó ní ó fi predict ẹni tẹ́ bá ń ṣe statistics wọ́n pè kíní kan ní àwọn nọ́mbà kan wò la eh, àwọn nọ́mbà bíi mẹ́rin báyìí téèyàn máa fi ń wọ́ọ̀kì àwọn máàsì kan mo ti gbàgbé ẹ̀ ọlọ́run mo fẹ́ sọ pé kọ́lọ́run foríjì kò sá kìí ọlọ́run èèyàn gbàgbé èèyàn kò ṣe ẹ̀kan so yóò if then ni then loop so ó yàtọ̀ mo rò pé díẹ̀ nìyí tí wọ́n ti dá kinní kan wọ́n rọ̀ ifá yẹn ni wọ́n wàá pa ìtàn adíá fún kinní kan nígbà tó ń ti kinní kan wọ́n ní ẹbọ ní kó rú rírú ẹbọ ní ìgbé ni àìrú ẹbọ kì í gbé èèyàn wọ́n àsọ̀tàn yẹn níjọ́ tí kinní kan ṣe báyìí wọ́n ní kó ṣe báyìí kó ṣe báyìí kó bá kọ̀ǹpútà mi rọ̀ ni lọ́sọ́tíyé àbí kí wọ́n máa fi báírò fàlà yẹn sínú ìwé tàbá àwọn tí ó kàn déédéé wọ́n ó yàtọ̀ sí tí wárọ́kọ̀ ṣe o torí àwọn tí wọ́n jẹ́ àfà nínú àwọn babaláwo yìí ṣóyé wọ́n wá lọ sọ pé ṣèbánà bì gan lọ yẹṣẹ́ wò nígbà tó níṣòro nígbà tí wọ́n lẹ́ka jùbírì lè yọ sí ikọ̀rọ̀ bísí rọ́bìkà lẹ́dí kọ́lákọ́ kọ́lákọ́ lè ìsánàmì alákọ̀ ikọ̀rọ̀ wà rọ́bùkà lè akram alẹ́dí alámàbìlì kọ́lám alámàlì ìsánà mọ́làm ya'lam kálá ìnàlì ìsánà làyàtọ̀ gbọ́ arọ àòsàgọ̀nà ṣáà tó sá lọ lé nítorí pé ńgbà tó rí Jibril lókè kìlì òfò ó ní Jibril ní sítù mi àjìnìhà akọpá àyẹ́ wings not not uh, feathers wing akọpá àyẹ́ situ mi à six hundred òun ló ní ó dẹ̀ bo gbogbo sánmà kò sánmà kò síbi téèyàn ti lè rí sánmà ẹ̀rù wá bà náà ẹ kéèyàn rí ẹyẹ kan tó tóbi bíi tí èṣẹ̀ aeroplane ẹyẹ yẹn kàn ṣe ẹnu gọngọ sí èèyàn lọ́ọ̀kan lókè èèyàn wọ̀ tún wòsì ẹyẹ lèèyàn rí tó ní sá lọ èèyàn tẹ̀ wọlẹ̀ ńbẹ̀ ni ò lè sá ibẹ̀ náà lèèyàn ò wọlẹ̀ sí ìyẹn ni wọ́n ń pè ní ọ̀jẹ̀jẹ̀ ó tún ju ẹ̀rù lọ ẹ̀rù ọmọ ọ̀jẹ̀jẹ̀ ọ̀jẹ̀jẹ̀ ó mú èèyàn ńbẹ̀ òní sògbà tó wá ní ìyá wa Khadija ló wá lò náà pé Yẹ̀húdí wọ́n ti ní ẹ̀kọ́ nípa tí máa ń ṣẹlẹ̀ sáwọn ànábì Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ ránṣẹ́ màláìkà sí wọn ló fi wá mú lọ́dọ̀ wárọ́kọ̀ wárọ́kọ̀ ní ẹ̀kọ́ nípa yìí tàórẹ́tà ṣùgbà tó wá débẹ̀ ló wá ní àà ẹni tọ́lọ́run máa rán sáwọn òjíṣẹ́ rẹ̀ ló ti rán sí ẹ̀yẹn ó sì dàná bí ọlọ́run nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn ó gbógun tí ọ tó ń bá ń bẹ láyé nígbà tíṣẹ́ rẹ̀ bá bẹ̀rẹ̀ òun ó ṣe kéni òun ó wà náà àwọn tí ó kún ọ lọ́wọ́ tó kìí ṣe pé owó iṣẹ́ ìmọ̀ in tí máa ń ṣẹlẹ̀ sáwọn òjíṣẹ́ ọlọ́run pé ọlọ́run máa rán mọ̀ láìka ó ní nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹ pé wọ́n lọ wo o ṣùgbọ́n ẹni tí ò bá ní ẹ̀kọ́ àkídà táwọn àfáà bá ti ṣàlàyé wà láì wọ́n sì gbàgbọ́ bẹ̀ jẹ́ dìgbà tí Faruku ní kíjìpá tó ń fún aláàjì kílókò aláàjì tó wà bàdàn mú ìdí àjà ní tèlù tí ń fún lésì lórí ọ̀rọ̀ yìí ó ní kò sẹ́ni tí tiẹ̀ tó jẹ́ ń sọ ni pé mo gbọ́ ọ́nù cdn ni o ó ní kò sẹ́ni tí tiẹ̀ ò lè bá pé gbà títí Sùlẹ́mọ́nà gan bá ó tó àwọn àpá lọ oníṣọkúsọ ni o nígbàtí ọ̀rọ̀ Bilikis Bilikis àga ọlá rẹ̀ tí Suleiman ní tàlẹ́ òpin wa ṣẹgẹ́jẹ̀ ó ní wàhálà bá níyẹn ó ní kí á òdìdí ànábì náà ó ní kò sí àwọn àfáà ju àwọn ànábì lọ subhanallah torí pé ńgbàtí ti Suleiman bá ó lọ́lọ́lọ́ bá àwọn àfáà ó wá lọ mú àyà yẹn wá pé ṣe hàn pé ńgbàtí ìfìrìtù kan sọ pé òun ó gbé wá kílé ò tó ṣú kọ́ọ̀lá ìfìrí náà ká kọ́ọ̀lá ìfìrí tún nínà ìjìnní ana àti kàbíhì kọbàlá an takúmà mímọ̀ kọ́ọ̀mí wà ní aláìhì lápàwíyún amin ìfìrí tún nínà ìjìnní àwọn àjẹnú àwọn tó lágbára nù wọn tí wọ́n burú yẹn ó lóun ó gbé àga náà wá kó tó dìde níbi jókòó rẹ̀ níbi tó ti ń dájọ́ ẹ̀kọ́ tó parí yóò dé òun lágbára ń pẹ̀ وقال الذي عنده علم من الكتاب أنا آتيت به قبل أن يرتد إليك طرفك ẹ̀rí ẹnìkan ọlọ́run wá ní ẹnìkan tí ilmùlì kìtàbù mọ́ tíra ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun ó gbèdé ní ìsìn láàrin bó bá ṣe ń dijú yajú báyìí náà ni ó ti déwájú rẹ̀ ó wá lọ ní tíra yẹn pé hàn àwọn tó níná kà nínú ó wá lọ tù gbogbo aládẹ̀ mọ̀ pé náà kàlí tí wọ́n ń kó kí ó kọ àǹjẹ̀nú ní bẹ́ẹ̀bẹ̀ àǹjẹ̀nú kan ló dẹ̀ ló ń fẹ́ gbé tí ò rí bí tí ẹ bá ka ìfẹ́ kọ́rọ̀ yìí ó yà jù ní o tí ẹ bá lọ sínú sọ́rọ́tù bá kọ́rọ̀ sọ́rọ́tù bá kọ́rọ̀ sọ́rọ̀ àyà 102 tọ́lọ́wọ́ bá ní wattaba'u wa ma unzila ala al-malakaini bi babila haruta wa marut wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitna fala takfur fayata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji ẹ̀rí ọlọ́run sọ ń bẹ̀ nínú ìtumọ̀ táwọn àfáà ah, ẹlòmí ó dẹ̀ ẹlọ́wọ́ àwọn tù ẹ̀rí ìtumọ̀ ẹ̀bẹ̀ ṣùgbọ́n bí mo fẹ́ lò ní pé nínú àlàyé àwọn àfáà ni wípé nígbàtí Suleiman ń ṣèjọba àwọn àjànú wà gbòòrò wọ́n sì ń dàpọ̀ máwọn èèyàn nítorí pé ọlọ́run fún Suleiman níkápá láti máa darí wọn so àwọn talisman tolazim àwọn kìíní nákàlí jágajàga àwọn yẹn wọ́n ní Suleiman wá gbà lọ́wọ́ àwọn àjànú ó wá lọ rí mọ́lẹ̀ ní abẹ́ ibi àga rẹ̀ tó jókòó sí káwọn èèyàn má bàa lò so ìgbà tí Suleiman jáde láyé ní àwọn èṣì wọ́n wá tún hù kìíní jáde wọ́n wá ń sọ fáwọn èèyàn pé agbára tí Suleiman ń lò nígbà tó wà láyé o wọ́n á lọ ń sọ fáwọn èèyàn lọ́lọ́run fi sọ pé wà máa káfàrọ̀ Suleiman èyí tẹ́ ẹgbẹ́ jáde kúfùrù ní tẹ́ bá lò Suleiman ò ṣe kèfèrí wàlákínà ṣàyàfínà káfàrú ṣùgbọ́n àwọn èṣù ni wọ́n ṣe kèfèrí yóò alìmúnà náà sàfíìr èyí tí wọ́n gbé jáde yẹn ni wọ́n ń pè ní dán talisman àwọn ló bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn lẹ́yìn ohun kìí ṣe tí Suleiman lónìí yẹn kìí ṣe tó kọ́ àwọn èèyàn mo rò bó ti yé ní ìsìn so ismun àwọn táwọn àpá sọ ń bẹ̀ ni pé ẹni yẹn ismun lọ ilẹ̀ adam how ismun min asna ilẹ̀ alẹ́ osna orúkọ ọlọ́run ọba téèyàn fi ń bẹ lọ́run wà lọ́dọ̀ ẹ̀ ànábì sọ fún wa ismun lọ ilẹ̀ adam kó máa lóun wá káàkiri òun wọ́pa Suleiman náà kiri allati idha su'ila bi'i ajaba hmm? idha su'ila bi'i a'ato hmm? wa idha du'iya bi'i a'ato aw kama qala Ànábì ní orúkọ Ọlọ́run Ọba tó tóbi jùlọ tá bá fi bẹ̀ tá fi béèrè kan lọ́wọ́ rẹ̀ yóò fún yàn tá bá sì fi bẹ̀ yóò gbà kí la Ànábì pè la ilaha illa anta subhanaka inni kuntu minadh sọ fún wa nínú Qur'an pé ànábì wa ذهب مغاضبا فظن أن لن نقدر عليه نعم فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ذنون alẹ́mẹ̀ tó ń pè ní zunun ta ló morúkọ ànábì ìdí ń pè ní zunun nínú gbọ́ àtàjókòó ànábì Yunus nígbàtẹ́ ẹja gbé mi tára ní kí lọ́lọ́run á sọ náà وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه نعم فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك سبحانك إني كنت من الظالمين يوان سورة 21 ṣúrọ́tù al'ambiya mú fẹ́ wá àyà rẹ̀ káwà náà lè wò ń lé àyà 86 ṣúra 21 àyà 86 ọlọ́run bá sọ fún wa ń bẹ̀ ọlọ́run ní 87 ah, ṣé òkè kọlù lélẹ̀ yìí dúrí lélẹ̀ òkè àyà 87 ọlọ́run ní wà dánún ó ti ẹlẹ́ja ìyẹn ni ànábì wa Yunus ẹja gbémi ìdá àbàmọ̀ngọ̀ bíbàn fàzọ́nà allan nàkùdírọ̀ àléyìí nígbà tó lọ lẹ́ni tó ń bínú ó lọ pè àwọn èèyàn sí islam àwọn ògbà islam wá bínú kúrò ń lù yẹn láwọn ilé ògbà tọlọ́run tó rò pàà ní pé a lè mú a ní kápá lórí òun fanada fi zulumet ẹja wá gbé mi ṣá wọ́n ti gé bẹ̀yẹn sẹ́yìn nínú ẹja yẹn kò wá kú inú òkùnkùn ló wà ló wá pariwo la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọlọ́run ní fastajabina láhù a sì jẹ́ ìpè rẹ̀ wànà jàìnà òmìnà lọ́gọ́mì a sì lákúò nínú ìbànújẹ́ tó wà wàkàdáàlì kanú jìlì mọ̀mìnì báyìí la ṣe ń la gbogbo nígbàkú òdúdú anahu ọlọ́run tó ń sọ bẹ́ẹ̀ wàláwọ́lá anahu kánà nínú ẹlùmùsẹ̀kùn tí ìbá ṣe pé ọjọ́ kan náà àwọn tí ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ ni wàláwọ́lá ànáhù káànà mínà lùsàbìhìn ó ti jẹ́ kan náà tó ń ṣàfọ̀mọ́ fọ́lọ́n kì bá gbé inú ẹja yẹn síbi ìjọ́ ó ní kú tó sànábì ni tó sọ yìí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé mo ń ka ìwé kan táwọn Islamic Publication Bureau tí wọ́n máa ń Islam nígbà kan àmọ́ bóyá wọn exist mọ́ ni wọ́n tẹ̀ tíra wọ́n tẹ̀wé kan gbà kan sọ́rọ́tù yàásín sọ́rọ́tù mo tí wọ́n fi ń sọ fún wa pé ká ṣàdúà wọ́n tún wá tẹ útúbà rẹ̀ sí nínú túbà yàásín yá rọ́kà yá ìlú wà ń bẹ̀ wọ́n wá ṣe footnote sísàlẹ̀ pé yá rọ́kà yá ìlú yá kìíní wọ́n ní orúkọ yìí ni ànábì Nuh ànábì Yunus pè nígbà tó wà nú ẹja tọ́lọ̀ ń fi dá lò ẹjọ́ só bá tọ́lọ̀ ń sọ ń bìbù kò bá mú kò bá mú rárá tó ń torí náà وقال الذي عنده ti yan of mo kàn fi treat ẹ pé in tó ṣẹlẹ̀ sí Ànábì àti Khadija nìyẹn ke ṣe pé wọ́n lọ yẹ nǹkan wò ọ̀nkù rẹ̀ yẹn ọ̀nkù àna ìyáwá kọ̀díjà yẹn ó nímọ̀ tàwọ̀rẹ̀ yóò ló wá ń ṣàlàyé tó ń ṣẹlẹ̀ fún kí epo lọ wojọ́ wájú ànábìwá Muhammad sallallahu alayhi wa so tánàbí ń sọ bí wípé bí gbàtàwọn èèyàn pè mí òun gbà mí wà ó kó mi mọ́ra ìdìrọ̀ tí wọ́n lé mi jáde òun ló kó mi mọ́ra ó dáàbòbò mi wàrùzíktù mí ni ha alwalad wàhùrím tùmúhù mí ni ìyẹn nìkan kọ́ òun tún ní àwọn ọmọ látara rẹ̀ ọlọ́run fún un lọ́mọ látara rẹ̀ ee subhanallah wàhùrím tùmúhù bẹ́ẹ̀ sì ni ẹ̀yin ọlọ́run ò jẹ́ kẹ́yìn bímọ fún un tẹ̀bá àwọn ìyàwó yẹn ṣe pọ̀ tó ìsẹ́ni tó bímọ fánàbí lẹ́yìn Khadija wọ́n ní ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n ló bẹ̀rẹ̀ sí wọ́n lánàá bí sọ̀rọ̀ ètò bí odi oṣù kan wọ́n nínú ìgbàwá mi ìyàwó Aisha ní ànábì ní máa àbẹ̀dálà ma àbẹ̀dálà ní yàlọ́wù khayran ah, mi ni ọlọ́run fòbìnrin lákọ̀ọ́dí àmẹ́nẹ̀t fíhì náà káfàrọ̀ nẹ́fẹ̀ẹ́ bá ṣe gbogbo àwọn kan tá a sọ tẹ́lẹ̀ yìí ọlọ́run ọba ó ṣàánú wa ọlọ́run ó ṣàánú wa lẹ́yìn yẹn ṣe mọ̀ nínú àwọn obìnrin tó bá nígbà tí wọ́n tí wọ́n dẹ́yẹ sánàbì àtàwọn mùsùlùmí tí wọ́n kó wọn lọ sínú ọ̀gbun kan edward àfonífojì kan ní mẹ́kà ọdún mélòó wọn ló ń bẹ̀ two years ṣe táìmù yẹn ìyá wa Khadija náà bá lọ bẹ̀ ọdún yẹn ni wọ́n pè ní ọdún ìbànújẹ́ kọ̀díjà kú àbútọ́lìbù náà kú ní àwọn àwọn rọ̀sù sallallahu nínú wọn ni yáwa sáúdà bíntù zamoa sáúdà bíntù zamoa bínú kọ́ì òun náà ni wọ́n ní tí wọ́n bá tó ìran náà nígbà tí wọ́n bá fi ta bàbá kẹjọ òun àti náà tún pàdé <laughs> ṣóá ìgbónà gọ́ọ̀lì wọ́n náà ti kọ́kọ́ lọ́kọ̀ kan tẹ́lẹ̀ ọkọ rẹ̀ ní àtàkọ́rọ́ búnnù amri alẹ́ àmìrí nínú àwọn tí wọ́n kọ́kọ́ gba ìsìláàmù gangan ni ọkùnrin yẹn àti sáúdà ni wọ́n jọ wà yìí wà ní àwọn tí wọ́n lọ sí habasha yẹn ní abisina ethiopia lónìí nígbà tí wọ́n kọ́kọ́ náà òun kú nígbà tí ó padà bọ̀ lọ sí mẹ́kà ìka ló kú kìí ṣe sáúdà ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ànábì wá bẹ ní mẹ́kà ní ọdún kẹwàá tó di ànábì nílùú wo nílùú mẹ́kà obìnrin yẹn nígbà náà ti wọ ọmọ àádọ́ta ọdún bánabi ṣe ṣe ìjírá tán obìnrin yẹn náà tún wá sí Mádínà wá bánabi lẹ́yìn ikú Khadija ìyá wa Khadija radiyallahu ta'ala anha ìyá wa Sauda lànàbì tún fẹ́ tẹ̀lé kìí ṣe ìyá wa Aisha gbòròpá rántí nígbà tí alistad eh, ah, tí wọ́n wá láti ṣàkíyàn ní program tí wọ́n ṣe bí wọ́n ṣàlàyé fún wa wípé ìyá wa ah, ah, Aisha bíntì Abubakar ànábì fẹ́fẹ́ kó tó di pé wọ́n á sọ̀rọ̀ Sauda ó lọ fẹ́ sáúdá tán ó tún lọ fẹ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha hmm? wọ́n ní lẹ́yìn tó fẹ́ tán lẹ́yìn bí ọdún mẹ́rin ló tó wá fẹ́ ìyàwó Aisha wọ́n ní obìnrin ti dàgbà kí ànábì tó fẹ́ torí náà ẹgbẹ́ tóbìnrin bá ti ń dàgbà pàápàá tí wọ́n bá ti wọ kìnnìkan tí wọ́n ń pè ní menopause tóbìnrin ò bá ti ní nǹkan oṣù wọn mọ́ ọkùnrin sábà wù wọ́n kìí sábà máa wù wọ́n gbogbo àkọ́kùnrin súnmọ́ wọn gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n wà lọ́mọdé tàbí ìgbà tí wọ́n sì rí nǹkan oṣù wọn lọ́wọ́ hmm. ó ní òkè yí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní nígbà tọkọ wọn bá lóun fẹ́ẹ́ fẹ́yàwó mẹ́ kí ni wá ní kí lòun wá lára rẹ̀ tí ò sí lára tòun wọn ò sì mọ̀ pé ìrọ́dátù kàwòníyà tàbí tá a lè pè ní mọ̀ṣíyàtù láì kàwòníyà fífẹ́ ọlọ́run ọba nípa àlìkà òníyà bí nǹkan ó ṣe máa bẹ pé bóun ṣe fẹ́ ni tí obìnrin bá ti ń dé stéèjì kan àwọn tí ẹ̀yin lẹ́yìn ò ní mọ̀ ṣùgbọ́n mi ń sọ fún yín ní ìsìn torí human heart tóbìnrin bá ti ń dàgbà òun àtọmọge ò lè jọra wọn lọ́dọ̀ ọkùnrin torí pé àwọn scientists ṣàlàyé fún wa pé àwọn hormones kan lára rẹ̀ yóò ti máa reduce àwọn hormones yẹn dẹ̀ ní òun ló máa enhance àwọn nǹkan kan tí yóò jẹ́ kí ìbálòpọ̀ jẹ́ adùn lọ́dọ̀ ọkùnrin ṣùgbọ́n jódíé irú àwọn obìnrin yẹn ọkùnrin máa ń ṣe wàhálà púpọ̀ lọ́dọ̀ wọn kó tó di para wọn ó yá kó tó di pé nǹkan kọkùnrin súnmọ́ wọn á wù wọn ṣùgbọ́n àwọn ọmọge yẹn ọkùnrin ò ní tí ìfọwọ́kàn wọn ti ṣe tán so ẹni tọkùnrin dọ́dọ̀ rẹ̀ tí ò lò ṣẹ́jú kan tó ti ló yá àtẹ̀ntẹ́yìn ó lò ṣẹ́jú márùn-ún ṣẹ́jú mẹ́wàá kó tó sọ pé hẹn àti pé ńgbà tó ló yá kan tó tún sọ pé ó ń dùn kò sí so kóbìnrin mọ́ sọ ẹ̀yìn tẹ́ ti ń dàgbà tẹ́ ti ń rí ti mẹ́núpọ́ọ̀sì ilẹ̀ kẹ mọ́ lọ́mọ́ sọ ìkẹ́ kò sí tó wà lára yín tí ò sí lára wọn lè ní ní ṣàlàyé fún yín o gbọ́lẹ̀ pọ́pọ̀lọpọ̀ yín lè ti mọ̀ tó dàtẹ́ ẹ̀ nílọ fi owó pa ọmọ ọlọ́mọ tọkùnrin yẹn ṣe fẹ́ pé kí ni ọkọ wa ń rí lọ́dọ̀ rẹ̀ tó ń rí lọ́dọ̀ ẹ̀ yàtọ̀ sí tó ń rí lọ́dọ̀ yín tó di yé ṣùgbọ́n ọkùnrin yẹn ò túmọ̀ sí pé kò nífẹ̀ẹ́ yín mọ́ ẹ̀fẹ́ tí sí tí mò ń sọ ìdáadáa torí ìdí tá a fi wá bí nípa wá kẹ́kọ̀ọ́ o ṣàgbé kìí ṣe àwọn ọkùnrin mò ń bá sọ báyìí ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé ọkùnrin yẹn kò nífẹ̀ẹ́ yín mọ́ kódà ó lè nífẹ̀ẹ́ yín ju ọmọ yẹn tó ṣe ẹ̀fẹ́ tẹ̀ ń wò bí ọmọge yẹn lọ ṣùgbọ́n ìyẹn ò ní mọ̀ nítẹ̀yìn lo ṣùgbọ́n nígbà tó bá jáde lọ́dọ̀ ẹ̀ ẹ wo ojú ẹ̀ pé ó dàbẹ̀ ń pé inú ọkùnrin yìí dùn ṣe pé òun ní mọ̀ pé òun express ojú èèyàn èèyàn ò ní mọ̀ bó ṣe rí gbà mí téèyàn bá sì rí ní oṣù tí ó jáde lójú òun ò ní mọ̀ èèyàn ó sì mọ̀ ẹwà àwọn òpó fẹ́ràn ẹni kò túmọ̀ bẹ́ẹ̀ rárá kò túmọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ẹgbọ́n nǹkan tí ànábì ń sọ fún Aisha tó ń ti bí ànábì ṣe fẹ́ràn ìyàwó Aisha tó ẹ̀rí pé gbà tá bá débẹ̀ ẹgbọ́n tó ń sọ fún Aisha pé Ọlọ́run ò fẹ́ tó dáa jù lọ rọ́pò fún un jáde ara arúgbó yẹn ti tó àwọn ìròyìn ti tó jàre ó ní àìsàn lára bó ṣe sọ pé ah, òun wà ńlẹ̀ bí náà so kọ́lọ̀n ó ṣàánú wa so látara bẹ́ẹ̀ nítorí pé ó ti ń dàgbà yẹn ọ̀rọ̀ pé òun ò ní le satisfy níbi tó nígbàtà nàbí wá fẹ́ Aisha radiyallahu ta'ala ní àsìkò tiẹ̀ tó rún kàn ó wá fún ìyàwó Aisha láti lè jẹ́ kí ànábì ò yọ́nú sóhun ẹgbọ́n tí wọ́n sọ iye bóyá èèyàn róbìnrin kan sì tóró lè ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí o wọ́n fún rẹ̀ wò pé ìnira ni kọkùnrin wá gùn mí jàre ẹ̀dẹ̀ máa wà àwọn ọkùnrin nígbà míì tí wọ́n bá lọ́pọ̀lọpọ̀ gbàgán tí ìbá pé wọ́n láàárẹ̀ báwọn bá ṣe ń dàgbà sí wọ́n ṣe máa wóbìnrin pàápàá tọkùnrin bá ti ń wọ bí 40 yẹn mo sírìọ́sì o ìfẹ́ tí mo ń ṣàlàyé yìí o táìmù yẹn lóbìnrin ó mọ̀ wí táìmù yẹn làwọn ó mọ̀ ẹ̀ kí ń nótìsì ni gẹ́gẹ́ tí wọ́n sọ ọkùnrin tó wíìkì lè wíìkì o a lè rọ́kùnrin míì tó jẹ́ pé ọmọ ogún ọdún ni ìyàwó tó wà ń lé gan kò tí ìrun tán ṣùgbọ́n torí pé àwọn èèyàn sọ̀rọ̀ pé ìpínlẹ̀ méjì mẹ́ta yẹn á mọ̀ bá àwọn ọkùnrin sọ yẹn torí some brothers wọ́n níyàwó méjì mẹ́ta kò yẹ kí wọ́n fẹ́ kódà tá bá pè wọ́n ní ìkà àsàsọ́jù ìyàwó tó wà lọ́dọ̀ rẹ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì tó bá ti rí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ méjì tó bá rí níjọ́ kan ó ṣàìsàn ọjọ́ mẹ́ta ó wá ló tún fẹ́ lọ fẹ́ ìyàwó kìí èyí tó wà lọ́dọ̀ ẹ o ní ó wọ ọmọ ra kó tó súnmọ́ olófẹ́ lọ fẹ́ kìí so tí èkejì bá wá dé ń kọ́ ó wà fi wọ́n lẹ̀ sí kólóbó wọn ò sì lé lọ́ta so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin kan wà tẹ́ pé wọ́n fẹ́yàwó méjì mẹ́ta lójú tèmi gan wọ́n ń gbẹ̀ṣẹ̀ torí pé ìyà ni wọ́n fi ń jà àwọn obìnrin yẹn torí pé wọn ò ní kápá àti súnmọ́ obìnrin wọn lọ ń fẹ́ ju obìnrin ọ̀tọ̀ lówó torí pé nínú nǹkan tóbìnrin ní bùkátà sí ní ká súnmọ́ wọn so tá dọ́dọ̀ àwọn ọkùnrin àtọ̀mọ̀ ṣàlàyé ìyún lẹ́kùnrẹ́rẹ́ mọ́tòrí pé ọ̀rẹ́ ẹ̀ kan ẹjọ jáde yunifásitì ó ti níyàwó mẹ́ta ah, àfà ìyàwó ẹ̀ ti ṣẹ̀fọ́ fún ẹ ah, ó ti jẹ meat pie yóò àmọ́ dùkà òun ó sì prúfù pé kò ṣẹ̀fọ́ fún yẹ má prúfù kankan pé ọ̀díṣà náà tàbá dọ́dọ̀ àwọn ọkùnrin á sọ fún wọn má prúfù pé ìyàwó ẹ̀ ò ṣe meat pie fún ọjẹ́ nígbà tí wọ́n gan mọ̀ ìlera ẹ̀ mo mẹ́nìkan ní ó yẹ kó níyàwó kejì ó pè mí sẹ́wọ̀n ẹ̀ mọ́ bọ̀ ń wáyàwó kejì eléyìí tó wà ń léhùn gan àánú ń ṣe é àwọn oníṣòwò lóko lòun lòun wíìkì pé àánú òun gan máa ń ṣe bàbá kan yẹn ṣáà ń sọ ní ó pè mí sẹ́yìn tó sọ fún mi pé kí n jọ kí n mọ́ bá òun wá kí n mọ́ bá òun wá yàwó kejì torí pé ti lé ń gan àánú òun máa ń ṣe ni kó tó wá ló fẹ́ mú tuntun tó pé òun jẹ ẹ́ èèyàn ra káà tuntun kéèyàn mọ́ lè tẹ̀ náà tẹ́ẹ̀fẹ́ yóò bàjẹ́ sórí tẹ́ẹ̀fẹ́ bí káà bá ṣe wà ni ó mọ̀ bàjẹ́ sí tó kọ́lọ̀ ń ṣàánú so yàwá sáúdá ó wá lọ fún àsìkò tiẹ̀ ó fún ta ni ìyá Aisha ṣé wọ́n lè ṣe ọkọ rẹ fẹ́ yàwó lé ọ ní ìsìn ó dẹ̀ mọ̀ pé agbára rẹ ti wàhálà ọkùnrin ti pọ̀jù só lè sọ pé táìmù mi ẹ fún ìyàwó ẹlẹ́rẹ́ bó tẹ̀ jẹ́ pé ó jókòó síbi àmọ̀ wòra wá rìn kò sáàyè mọ́ lọ́hùn ìdí wọ́n sọ ni ọ̀rọ̀ tó sọ ìmú bọ́ ṣùgbẹ́ rí ẹni irọ́ ìpa o èkúnú rẹ̀ o tí ó dásìkò náà gẹ́lẹ́ kéré ẹjọ́ ẹjọ́ èdè ìlú wa ni mò ń sọ mí torí àwọn ẹ̀ máa túmọ̀ ẹ̀ ó ní ṣe ń jẹ ni obìnrin kan ló sọ bẹ́ẹ̀ mo ní rọ́ ní ń pa pé ńgbà tó bá di ọ̀gbàgàdà tó fẹ́ ṣẹlẹ̀ gangan ní àní ẹ̀rì òun ni ó yàrí ju ẹni tí yóò sọ̀rọ̀ lọ so ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mo experience ni mo mọ obìnrin kan èyí tí mò ń ṣàlàyé mo mọ̀ ni o nígbà tí ọkọ rẹ̀ fẹ́ nínú tó máa ń fa ìjà ní pé kìí jẹ́ kọ́kọ́ òun súnmọ́ òun dáadáa èmi fúnra mi bí láwọn ìbéèrè kan ṣùgbọ́n mi ní sọ bẹ̀yẹn èsì tó fọ̀ fúnra ẹ̀ ló wá bí mí pé ṣé tí wọ́n bá fẹ́ yàwó kejì ṣóun lè fún un ní táìmù òwúgbò ní bẹ́ẹ̀ ni ìṣojú mi ni wọ́n fi fẹ́ yàwó lè ṣùgbọ́n mi ìsúnú yàrá o mo mí pé mo mọ̀gbà tọkọ ẹ̀ fẹ́ yàwó kejì wọ́n ń wá ń jà ọkọ ẹ̀ fún mi pé tóun ò bá súnmọ́ fúnra ẹ̀ ni ó wà á jókòó lé òun lórí tó yá nígbà tó wà lẹ́nìkan sì ní yóò ní ó sọ fún mi pé kò fún ní táìmù mi kò fún ìyàwó tuntun yẹn táìmù àsìkò yẹn gan ló wá ń wọ ọkọ ẹ̀ mọ́ra sáà so ọ̀rọ̀ tó sáńsìn ó lè máa rìnyàn torí pé ẹ̀pẹ́ méjì tí kejì bá dé àbí kẹta bá dé nìsí ó lè pé gbùngbùn rẹ̀ ó le o so mọ́ tanra ẹ̀jẹ̀ o sáàmọ̀ bẹ́ẹ̀ lọ́n kó ṣe ní rọrùn tó bá dé so béèyàn ti rí nìyẹn nítorí àsìkò ìyá wa sáúdà ó ṣe bẹ́ẹ̀ rọ̀dí Allah ni àtàwọn náà bá ṣe bẹ́ẹ̀ tábá rí pé ó rí bẹ́ẹ̀ wà láì àlè ṣe ọmọ yẹn ó nífẹ̀ẹ́ wa ọkọ wa tó wà nífẹ̀ẹ́ wa sí torí pé kò fẹ́ kí ànábì ṣe kí ni kò fẹ́ kí ànábì kọ̀ọ̀hún ó rònú ẹ̀mí ẹ̀pẹ̀ ànábì mọ̀ lè torí kí ní ikọ̀ òun ókè àsìkò òun fún Aisha torí kó rí kó Aisha radiyallahu ta'ala wọ́n ni obìnrin yìí obìnrin kan tí àwọn èèyàn pọ́n lé ni tó sì jẹ ẹni tó 23 hijira ni ó jáde láyé lẹ́yìn Aisha bí ó dé ìdí tí mo fi ń sọ̀tàn àwọn obìnrin ìdí ni mo fi ń sọ ni pé áyà tá ń ka ìṣọ́tù tààrí nígbà tá wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn obìnrin á fi mọ ibi tó ń kà lórí fáwọn ìyàwó ànábì padà pín sí igun méjì two camp ni wọ́n Aisha líìdì àwọn kan Umu Salama líìdì àwọn kejì gbogbo ẹ̀rọ máa rí wànú sọ́ọ̀tù kọ́ rí wànú mú inshallah ta'ala so ni mo sọ pé àwọn ọkùnrin ní ìdìẹ̀ bọ̀tẹ̀ náà máa ní ìdìẹ̀ náà so dàtẹ́ bá fẹ́ jowú ẹ̀mọ̀ sáì tẹ́ẹ̀fì jowú tẹ́ẹ̀fì ní wọ náà táìwò làwọn ìyàwó ànábì lò ẹ̀yìn àmọ̀ tó kọ́lọ̀hún ṣàánú wa ìyàwó Aisha bàbá rẹ̀ o ni Abubakri radiyallahu ta'ala anihuma Abubakri bun Abdullah ó kọ Abubakri kí lórúkọ ẹ̀ Abdullah ní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ òkè mọ̀ hmm, ọ̀pọ̀lọpọ̀ olùmọ̀ bàbá rẹ̀ ni wọ́n tún pè ní Abu Kuhafa Abu Kuhafa tún lókọ̀ rẹ̀ ní Usman so kí lórúkọ abubakar gangan abdullahi kí lórúkọ bàbá abdullahi abuku hafa kí lórúkọ rẹ̀ usman natanikan wá ní ìgbà tí àrólé àkọ́kọ́ lẹ́yìn ànábì ọmọ mistake kan o kọ wọn pari ma wọn bí ibnu umi maktum bí ah, àwọn ó kọ wọn gan abudar abudarda àfẹ́ ìmúrúkọ wọn rúgbódíwá so búnú amúrù búnú ká búnú sáàd búnú taim búnú múrọ̀ so Kùrẹ́ṣì lòun náà sábàkà bàbá rẹ̀ kéje òun àti bàbá tànábì náà pàdé ìran ànábì àti ìran rẹ̀ pàdé ní bàbá ẹlẹ́ẹ̀keje tí wọ́n pè ní múrọ̀ búnú ká tí wọ́n bá ní èèyàn nímọ̀ wọ́n ní láì sí ìjiyàn kankan kò sáàfà kankan tó jiyàn rẹ̀ ìyàwó Aisha ló ní mọ́jú gbogbo obìnrin woman ìyá tó bí ìyàwó Aisha ni wọ́n pè ní umu roman bintu amir bunu uwaimir òun wá látara ìran tá ń pè ní kinana hmm. Aisha ń tiẹ̀ bàbá rẹ̀ ti gba Islam tí wọ́n tó bí lọ́dí Allah ta'ala ni à ó ní òun ò rí àwọn òbí òun o àyàfi pé inú Islam lòun ti bá wọn so òun òbí òun nígbà jàhílíyà gbòrògbòdíyé wọ́n ní nǹkan bí ọdún mẹ́jọ ló fi ṣe kí ni ni Fátímà fi jù lọ wọ́n ní ìgbéyàwó láàrin òun àti ànábì bàbá Aisha àtànábì ti jọ ṣe kí ni wọ́n ti parí rẹ̀ ní nǹkan bí ọdún mẹ́ta ṣáájú ìjírá ìyẹn ni ọdún tí ànábì fẹ́ sáà tí àpé mo sọ́lẹ̀ kan gbà tí àfá àti wọ́n ń ṣàlàyé àfá Muhadi láti Ṣakí ẹ̀kọ́ wọ́n sọ fún wa pé wọ́n fẹ́ Sáúdà tán náà ni wọ́n fẹ́ Aisha ṣùgbọ́n Aisha ìyàwó Aisha ò lè lọ sílé ànábì torí pó kéré gbòrògbò ti yé ọdún náà ni wọ́n fi gbẹ́ ó kéré òun ò lè lọ sí ilé ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn tí wọ́n jogun Badru tán ó ní wọ́n ṣẹ̀ wá ìyàwó Aisha lọ sí ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní nǹkan bí ọmọ ọdún mẹ́sàn-án ní nǹkan bí kíni ọmọ ọdún mẹ́sàn-án ọmọ ọdún mélòó láàrin Aisha ń gbà tí yá ànábì fẹ́ ọdún mẹ́fà ọdún mélòó ló wá kó lọ rẹ̀ ọdún mẹ́sàn-án ẹlòmíì wá máa wò áá ah, ah, pídófàì kò pídófàì gan mo ti sọ ń bí dáadáa èyí tó tí mo fojú ara mi rí mo sọ ìkejì mi mo sọ nígbà wà lọ́yọ̀ọ́ ní primary school that was 1970 1979 òun wà ní primary <laughs> àbú ọ̀rẹ́ rẹ̀ wọ́n pè ń Daniel ṣe yẹyìn ó wá ní àbúrò kan àbúrò rẹ̀ yẹn wà ní primary 4 òun wà ní ẹ̀gbọ́n wà ní primary 6 àbúrò wà ní primary 6 mo pè primary 4 wọ́n máa nǹkan lẹ́gbẹ̀ẹ́lé wa ọmọ Ghana ni mo fẹ́ ṣàlàyé ni o nínú àwọn táàmù ń wò pé tó bá ní nǹkan ọmọkùnrin èèyàn ọkùnrin yẹn jẹ́ kan bẹ̀ ẹgbẹ́ ayé jàìlíyà tó bá ń tọ́ àárí tán máa sọ pé ẹ́ táwọn yóò tán sọ pé obìnrin tọ́kùnrin bá mú ṣe máa rí ọmọ tí mo fún primary four yẹn torí láyé ìgbà yẹn wọ́n máa ń obìnrin sílé ń gbọ́rọ̀ mi díẹ̀díẹ̀ wọ́n máa ń obìnrin kò sì kò ní tíà kankan kò ní ẹnì mi ò sọ̀rọ̀ lárúbá mi ò sọ mò ń sọ̀rọ̀ ti ẹwo yí àyẹ́ láwọn èèyàn tí ilé ká sọ pèsè you go to primary school mo ráwọn ọmọ kan jọ́sí mo ní ah, ìwà ti 18 mo ní ọmọ 10 ọmọ 11 mo ní ẹ́ so ṣùgbọ́n ìṣòro táwa ní bí ni wípé ọjọ́ orí là ń kà àwo development ọmọ ọmọ mi yẹ kó ti lọlé ọkọ tá a bá lọ ń ka ọjọ́ orí rẹ̀ á sọ ọmọ yẹn ní sùtá yóò ti lọ́kọ bíi méje kó tó lọlé ọkọ gangan yẹn pé yóò ti ní àbọ̀ seven point five so káfí yẹn sẹ́gbẹ́ kan torí àsìkò lọ́rọ̀ kan ṣá ó dà pọ́jọ́ ti lọ aago mélòó lólu báyìí aago mọ́kànlá ti lù tó jẹ́ kí n parí ti ìyàwó Aisha yìí radiyallahu ta'ala anha so ìgbà tí wọ́n bẹ̀ ìyàwó Aisha tán ó fẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí àsìkò máa gé àwọn kankan dànù kí wá ní ìdí tọ́lọ̀ fi jẹ́ kánàbì fẹ́ ìyàwó Àìṣà nínú ìdí yẹn ni wípé ìyàwó Àìṣà nímọ̀ gan yàtọ̀ sí pé ìmọ̀ ẹ̀sìn tí wọ́n bá ń sọ àwọn obìnrin tó mọ̀ nípa ìtàn lárúbáwá àwọn tí wọ́n lè tó ìran ìran ìran lárúbáwá ó ní ìyàwó Àìṣà jẹ́ kan nù débi pé ànábì ń ka àwọn ewì ìjọ àwọn ewì ìṣẹ̀mbáyé àtẹnudẹ́nu àwọn lárúbáńjọ kan ànábì ka ìyàwó àṣà náà bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe ń ka wá kọ wá sọ pé báyìí ni ànábì ní ìyè ṣàkọrin ìyè ṣọ̀kọrin wọn ò sì fún orin rán mi bí ọmọ yìí ṣe kéré tó ń kọ̀rẹ́kì ànábì nígbà tó ń ka púẹ̀mù nígbà èmi náà dúró nìsín kí n máa sùn jálá ṣó di é nìsín àbí kí n máa ka Eh, àwọn táwọn àwọn akígbe mọ́rù ọba àbáwọn onírárà kí mọ́ sun rárá kan kọmọ ọdún mẹ́fà kan wá sọ pé hàn bẹ́ẹ̀ kọ́ kó máa kọ̀rẹ́kì tó ó nímọ̀ nípa ìtàn lárúbáwá gbogbo tí wọ́n jà gbogbo kíní yẹn ó yé kíní yẹn ló wá wúlò fúngbà tánà bí ìfẹ́ ẹ̀rí nìsín ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ta ló bá yanjú ẹ̀ ìyàwó Aisha mọ́sàlá rákà mélòó náà níbi ìmọ̀ yàn lóru ìyàwó Aisha ló wípé ànábì wa kìí lé bóyá nù rọmọdán àbígbà bí èṣe rọmọdán ànábì kìí kí kọjá aráka mọ́kànlá ó tún wá sí àlàyé bí ó ṣe kí ta ló bá ní yanjú ẹ̀ àwọn ọ̀rọ̀ wọn pọ̀ nú ẹ̀sìn mẹ́rin pé ìyàwó Aisha ló bá wa yanjú ẹ̀ ló ṣàlàyé pé bá nàbí ṣe ń ṣe nì tó mú dájẹ́ tó gbé jáde àwọn yòókù bí wọ́n ṣe dàgbà tóun wọ́n jágbàlagbà yẹn wọn ò lè ṣàlàyé tiẹ̀ bí ìyàwó Aisha ṣiṣẹ́ so ẹwà àǹfààní tí ó dẹ̀ gba àdíìsì tó pọ̀ wá inú àwọn tí wọ́n gba àdíìsì tó pọ̀ jù wá ní ìyàwó Aisha wa ẹwà wá àǹfààní so káwá sọ pé nítorí gbójú ọmọdé nǹkó mọ́fì ànábì ẹ wo nǹkan tí gbogbo ayé máa pàdánù látàrí ẹ̀sìn so nínú ṣẹ̀ríà Islam a máa ń wo nta ń pè ní àlìfáìdá àlàáàmà àǹfààní gbogbogbò la máa ń wò ju àǹfààní ẹnìkan ṣe lọ wọ́n àpẹẹrẹ irú polygamy monogamy sí kí ọkùnrin ní ju ìyàwó kan lọ àǹfààní tani àǹfààní gbogbogbò ni ṣùgbọ́n kó fẹ́yàwó ẹyọ kan àǹfààní ẹnìkan ṣoṣo ni tó ní ṣẹ̀rí Islam sọ pé hàn hmm, ọkùnrin lè fẹ́ ju ìyàwó kan lọ kí umma lè ṣàǹfààní nítorí pé irú àwọn obìnrin tí wọ́n ti jẹ́ opó bóyá ọkọ wọn kú tàbí wọ́n kọ̀ wọ́n lẹ̀ tàbá wọn fúnra wọn ló kọ́kọ́ lẹ̀ ta ni ó padà fẹ́ wọn ọ̀dọ́ lọ́kùnrin yìí sábà fẹ́ fẹ́ àwọn tí wọ́n ti lọ́kọ rí bọ̀ èèyàn lè fẹ́ wọn o ṣùgbọ́n tí èèyàn bá mú délé tí èèyàn bá lọ ṣàlàyé ẹ̀ẹ́n wúmà yìí ó ti fi ọkọ méjì tẹ́lẹ̀ ó dẹ̀ ti bímọ mẹ́rin kankan wọ́n ó padà pèèyàn sẹ́yìn pé ṣé kò ṣe é pé wọ́n tí wọ́n bá pèèyàn sẹ́yìn wọ́n lò sàfí bọ̀ yẹn ìyá ẹ̀ ló mọ̀ gbé wálé tó lóun fẹ́ fẹ́ níyàwó bánà bí ṣe fi ọmọ ogójì ọdún kẹ́nìkan dá òdàn wo ní ọmọ wa ọmọ tiẹ̀ tó bí ìsáàkì ọmọ rẹ̀ yẹn ìgbà tó jẹ́ ọmọ 19 àbọ́mọ 21 ló bá dé ló bá ní ẹ̀ tó ń fẹ́ fẹ́ nígbà tẹ́wọ́ ni ya arúgbó lọmọ ẹ̀mọ́ ìgbúwà títà ìwá ni ẹ má 37 péré ní èjì 37 years old ọmọ rẹ̀ 21 ní ló ń fẹ́ fẹ́ bó ṣe ló ṣe ẹlẹ́hà tó yìí ẹ padà gbọ́ pé ṣé èsèpó ti fún ní nǹkan jẹ so àlàyé tí mò ń bẹ̀ ni pé ṣùgbọ́n àǹfààní tó ẹnìyẹn fẹ́ ṣe nígbèsí ayé ọmọ yìnyẹn ẹ̀ ní ìwò nítorí ẹkẹ́kọ́ wò ní pé ṣóbìnrin yẹn lẹ́sìn tóbìnrin yẹn bá ti di ilé lẹ́sìn ó yẹ kí inú yín dùn pé ọmọ yín ò sọnù yóò lè kọ ẹwọn tó ṣẹlẹ̀ sí president France ní iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn o ọmọ ọdún mélòó president France àwọn èèyàn sọ pé ọmọ kékeré jẹ president ṣùgbọ́n ẹni tó fẹ́ àlepè ní ìyá ẹ̀ torí tíṣà rẹ̀ nígbà tó wà ní skul òun ló fi ṣe ìyàwó náà ó wá jẹ president yìí ẹ mọ̀ pé òun ló tọ́ ló mẹ́ńtọ̀ ẹ̀ tó ń kọ bí ó ṣe máa gbéṣẹ̀ ìwé akọ níwèé lé nígbà tó tún lọ skul a máa ṣàlàyé báyìí báyìí báyìí ni òun ló padà di president yìí kálọ́mọge kan ló fẹ́ tó lè kọ́ ẹ̀kọ́ a máa control ẹ̀ ni do this don't do this no no no don't go ask ẹ wá wá ń fà ní so nígbà míì àwa la máa ń wò bẹ́ẹ̀ ẹ wo àǹfààní tí Khadija ṣe fànàbí ìgbà tí gbogbo èèyàn gbàgbọ́ òun gbàgbọ́ ẹ wo gbogbo dúkìá ètò kó fànàbí tànàbí wàá lò ń gbà yẹn láti fi gbẹ́sìn ga tànàbí wàá fi ọmọ kan tí ò lówó tí ò lọ́lá tí wọn ò mọ̀ nílùú Mọ́kà báwo ni wọn ò bá ṣe pa àwọn mùsùlùmí kú tó ẹ̀kùn wọ́n máa wo tìyàwó ẹ̀yìn Aisha yìí wọ́n máa wo mọ́ ẹ̀yìn Khadija wọ́n máa wo mọ́ lára tẹ́nìkan bá ní àwọn ó bá náà ó ní owó Khadija wà lọ́wọ́ rẹ̀ wọ́n sinmi so gbogbo àwọn nǹkan tá a máa ń wò nú ẹ̀sìn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ làmọ́ wọn ò ní wò bẹ́ẹ̀ tó ibá Aisha ní ìsìn káláwọn sísà sí ni ṣe àdúgbò nígbẹ́ ẹwọ oríire tí àwa mùsùlùmí ṣe látàrẹ so ẹ̀kọ́ yẹn ṣe pàtàkì fáwa ó mú ká máa kọ́ àwọn ọmọ wa ní gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ẹ̀sìn la máa ń wò ṣe nǹkan ṣótíyé kí ni mo láà máa ń wò ṣe nǹkan kìí ṣe ìròrí wa lọ́wọ́n ṣàánú wa ṣáàlà tó bá di ọ̀la àmọ̀ tẹ̀síwájú ṣùgbọ́n àwọn yòókù yẹn máa gé kéékèèké ọ̀rọ̀ yáwá ìṣàgán ni ààgùn kéékèèké so that a lè bọ́ sí tábà ti mọ àwọn ìyàwó àná bíi mọ́kànlá yẹn a wà lè bọ́ síbi tá à ń sọ lọ. àkúlò ah, kọ́lé wa rahmatulah. jẹ́ béèrè kan àmì méjì